ṣebí ntọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ ni la ilaha illallah la ilaha illallah musulmi mọ̀ nìyẹn ọmọ tí ń jẹ́ ọlọ́run kékeré kan níbi kankan. kírú àfa wa jẹ́ ìmáàmù ládùúgbò yín wa ìmáàmù ládùúgbò yín kó sì jà sí mọ́ṣáláṣí rẹ̀ nìkan ni mọ́ṣáláṣí ti ń bẹ ládùúgbò yín. báwo la ti fẹ́ yanjú ẹ̀ pẹ̀lú ipò twenty five tí ó ń bẹ fún ìrun wákàtí kọ̀ọ̀kan tá a kí ní jẹ̀mọ́ èsì ọ̀rọ̀ rẹ o ibi tọ́lọ̀ ń bá dá ọ sí ibẹ̀ lọ́mọ bá yí. títí tó fi rí ọ̀nà àbáyọ. ìwọ tírú alágbára omi bá jẹ́ ìmáàmù fún àti àwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àti àwọn wírìdì àtàwọn amadíyà àwọn àfáà tí ń jó oògùn àwọn àfáà tí ń wọṣẹ́ àwọn àfáà tí wọ́n ń ṣẹbọ. táwọn gan ń rúbọ tó bá dá sí pé àdúgbò òbí tó o wà kò sí mọ́sálásí onísùnà níbẹ̀ o ti kó débẹ̀ tán kó o tó mọ̀ pé àdúgbò yìí kì í ṣe tí o lè máa gbé ọ̀nà wo lo ní gbà pàdánù ládàá ti ń bẹ́ fún un Alakọkọ ọ gbọdọ ti sórí ládà yìí kó o kírun lẹ́yìn kèfèrí tó ọ gbọdọ ti sórí ládà tí ń bẹ fúnrun jẹ̀máà kọ wá kírun lẹ́yìn irun kèfèrí kò ní túmọ̀ wájú ọlọ́run. ní irun kẹfìrí kò ní ládàá kò sì ní lẹ́bù kankan tó wà níwájú ọlọ́run. tí ó bá já sí pé àdúgbò yẹn oníkápá láti tètè kúrò ńbẹ kúrò ńbẹ tí ó bá níkápá láti tètè kúrò ńbẹ tí mọ́tíláṣí mi ì wà àmọ́ tó nọsẹ̀. tọ́nàṣẹ̀ máa lọ ọbẹ̀ bó ṣe nàṣẹ̀ ń lọ́nà ládá. sọ̀hábà kan ó ń gbé ní àbáwọ̀ ìlú Màdínà ó sì wá ń kírun ní mọ́sálásí ànábì ó wá ń gbèrò pé kóun fẹ́ẹ̀ kan relocate kóun kó wá sí tòsí mọ́sálásí. Si ànábì wa gbọ́ ànábì wa sọ fún pé má ṣe bẹ́ẹ̀ bí mọ́ṣáláṣí na ṣe náà ṣẹ̀ náà ni ó nà ládàá ọlọ́run wa sọ àyà kalẹ̀ lórí ẹ̀ nínú sùrọ́tù yàsín inna nahnu nuhili mauta wa naktubu ma qaddamu wa atharahum. àwọn mufasirun wọ́n ní sábàbù nùzúlù kan nìyẹn nínú sábàbù nùzúlù oríṣi méjì fún àyà yẹn nítorí pé wà á fara hùn ó túmọ̀ sí ìgbésẹ̀ tó ń gbé láti ibì kan síbì kan wà á fara hùn ó tún wá túmọ̀ sí nígbà tẹ́dà bá kú tán orí pa ẹ̀dá láyé táwọn kan ń tọ̀ ó tún túmọ̀ sí. Si ok ohun tí àwọn àáfàá alùsùnà sọ àwọn aṣíwájú rere fún wa ohun tí wọ́n sọ ni pé ẹni tó bá bára rẹ̀ ní àdúgbò tí àwọn ìmáàmù wọn ti jẹ́ ẹlẹ́bọ àáfàá tí ń yẹ nǹkan wò àáfàá tí ń dafá tàbí ó jẹ́ fúrúkọ àdọ́là àwọn ìjọ tó ṣìnà láàrin àwa mùsùlùmí bí ìjọ ń tìjàníyà bí ìjọ ń kọ̀dìríyà bí ìjọ amadíyà bí ìjọ ṣíyà ni ní alihijira wájibà dandan ni kó kúrò ńbẹ̀ relocate kúrò ńbẹ̀ má jókòó sí àárín àwọn oníbídíà àwọn àfẹ́ ẹlẹ́bọ. option àkọ́kọ́ nìyẹn fún ọ option kejì ni pé ìgbà míì wà ń bẹ tó ga sí wípé kéèsì rí ó jẹ́ àwọn ayínlá nílùú ẹ má pè wá lálejò mọ́ bóyá o jẹ́ sí pé náà kọ́lé so ijira nǹkan ni wọ́n lò fún wọn mọ́ tẹ́nàǹsì ni wọ́n lo ijira fún. ayálégbé ni wọ́n lò ìjìra fún you are now a landlord ilé rẹ̀ ò ṣe gbé kúrò ń bẹ̀ mọ́ àmọ̀ràn tí wọ́n fún wọn ni pé iwájú ìta rẹ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ń bẹ̀ sẹ́mọ̀pá ka àdíìsì kan níjẹ̀jọ àdíìsì Abubakar Siddiq rọ́díyàlá wa ni tó ga sí wípé ní Maka ni wọ́n wà tábà ti fẹ́ kírun gbà náà nígbà ọ̀gá sí pé òun àtànẹ́bì náà ni mùsùlùmí ilé Abubakar ni ànẹ́bì ó wá lọ láti kí irun àárọ̀ àti irun ìrọ̀lẹ́ irun tó bẹ̀rẹ̀ nìyẹn kó tó wá di pé àṣẹ wákàtí márùn-ún wá dé Abubakar Siddiqi nígbà tó wàá wò pé bó làwọn ti fẹ́ máa ṣe báyìí ọwọ́ akọ mọ́sálásí síwájú ìta rẹ̀ ẹ̀rí tiẹ̀ náà nù ìwọ náà yọ mọ́sálásí ṣebí ìwọ ló nílé ká sọ pé o ti kólẹ̀ tán wájú ìta yàrá kan yàrá kan lọ́wọ́ wájú sọ́ọ́ di mọ́sálásí sọ́ọ́ di mọ́sálásí. So ohun táwa náà ṣe nìyẹn ńgbà táwa lóje wọn yìí mánéèjì irú ìmáàmù bẹ́ẹ̀ ìmáàmù ẹlẹ́bọ ìmáàmù tí ń yẹ nǹkan wò ìmáàmù tí ń wọn ẹ̀ o ò ní nírun wọn yìí mánéèjì mùrídì tìjáníyà o ò lè mánéèjì mùrídì kọ̀dìríyà àbí mùrídì búlálà àbí kó lọ ọmọ sáàmà sáà àwọn tó yẹ pé sàárè ọ̀gá wọn ni wọ́n ń bọ́ táwọn lórí fesibúùkù tí wọ́n kóra wọn lọ síbi sàárè sáàmẹ̀sáàdì sẹ́ni tó mà níjì nu ìrun ní májẹ̀mú ìmáàmà ní májẹ̀mú má ti torí dárájà tó o fẹ́ gbàǹbi ìrun jàmáà dárájà yẹn dúró sórí pé ìṣèrun yẹn ìṣèrun jàmáà yẹn válídì. sọ ti gbọ́ sẹ́rùn jẹ̀mọ́ tó o fẹ́ kí nítorí sọ valid yẹn gangan ti valid no àjìrà wàlà ọ̀ ní gbalada gbèlè tàṣe pọ̀ wà gba kan lórí rẹ̀. gbogbo ẹ̀yin ń gbé ní àdúgbò tí ò ti sí gidi ń ẹ̀wọ́n náà tẹ́ gbà kó kúrò ń bẹ́ẹ̀ tó bá jẹ́ láńlọ́ọ̀dù má wàá kọ́ǹplẹ̀n pé ìmáàmù yín ó ń gbẹ́bọ ìmáàmù yín ń rúbọ iwájú tá a tiẹ̀ náà náà fi ojúlé kan àti fi nira bọ́ ọ irú láńlọ́ọ̀dù wo ni ọ́ ojúlé ó fààyè kankan sílẹ̀ fún tọlọ́hún gbogbo ẹ̀ ni ó máa pín lẹ́yìn ikú lè fi yàrá kan lẹ̀ fọlọ́hún kó di mọ́sálásí. sànù wa o. báàbù tashbiki li asabi' fil masjidi wa ghairihi. orí ọ̀rọ̀. títí àwọn ọmọ níka títí àwọn ọmọ níka bọnú ara wọn nínú mọ́sálásí àti ní àyè mìíràn kéèyàn ó ṣe báyìí. ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú mọ́sálásí hadith four seven eight four seven nine. عن ابن عمر أو ابن عمرو رضي الله عنهما شبك النبي صلى الله عليه وسلم أصابعه hadith four seven eight àti four seven nine nínú tírà sọ̀híhùl Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá láti ọ̀dọ̀ ọmọ Umar tàbí láti ọ̀dọ̀ ọmọ Amúrì láti ọ̀dọ̀ ọmọ Umar tàbí láti ọ̀dọ̀ ọmọ Amúrù wọ́n sọ pé ànábì ti àwọn ọmọ níka rẹ̀ bọnú ara wọn. Hadith 480. Hadith 480. عن عاصم ابن محمد سمعت هذا الحديث من أبي فلم أحفظه فقومه لي واكد عن أبيه قال سمعت أبي وهو يقول قال قال عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله ابن عمرو كيف بك إذا بقيت في حفالة من الناس بهذا عن عاصم láti hadith four eighty hadith four eighty nínú tírà sọ̀hí olùbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní asim ọmọ Muhammad látọ̀dọ̀ asim ọmọ Muhammad sami'tu hadha al-hadith min abi mo gbọ́ àdíìsì yìí látọ̀dọ̀ bàbá mi falam ahfadhihu ṣùgbọ́n èmi kò há sórí. So fakọ lì wá kìdónù àní àbí. èmi ò ha sórí wá kídù wá bá mi gbé àdíìsì náà ro ọba mi gbé ro ọba mi gbé dìde àdíìsì tó ha sórí òun rèé wá kídù ó mi gbé àdíìsì náà dìde tó ń sọ pé látọ̀dọ̀ bàbá rẹ̀. tí bàbá ẹ sọ pé kọ́ sẹ̀mí tùhábì wákìdù ni mo gbọ́ bàbá mi wọ́n wọ́ yẹ kù nígbà tó ń sọ̀rọ̀ abdullahi bàbá mi sọ̀rọ̀ pé abdullahi sọ pé kọ́ọ̀là rasulullahi sallallahu alayhi wa sallam ògìsí Allah sọ pé ya abdullahi ibn abdullahi ọmọ amuru kẹ́yìfà bíkà ìdábàkìtà fíhù fàálà tí ń mìnà náà. kẹ́yìfà abdullahi ọmọ báwo ni ìwọ yóò ti ṣe nígbà tó o bá ṣẹ́kù sáàrin àwọn èèyàn kéèyàn kan. nínú àwọn ènìyàn pẹ̀lú èyí ó sì ti ọmọ níka rẹ̀ bọnú ara wọn láti fi ṣe àpèjúwe èèyàn kéèyàn náà bí wọn ó ti ṣe máa kó ìfòòró bára wọn anabi sallallahu alayhi wa sallam ó pe abdullahi ọmọ amúrù ní ọjọ́ kan ó sọ fún pé kaifa bika idha baqita fi wùsàlà sí mínà náà sì bì hàdá báwo ni wọ́n ṣe máa ṣe nígbà tó o bá wà láyé tó bá já sí pé àwọn tẹ́ ẹ wà láyé nígbà náà lọ́hùn-ún. èèyàn kéèyàn ni wọ́n ó wá fi ọwọ́ sí àpèjúwe ìjéèyàn kéèyàn wọn ó wá fi ọwọ́ ẹ̀bọnú ara wọn báyìí ó ní pé àwọn tó ká sí pé bọ́ ọ bá dúró jẹ́jẹ́ rẹ̀ wọ́n wà bọ́ ọ bọ́ ọ bá dúró jẹ́jẹ́ rẹ̀ wọ́n tọ̀ ọ onífòòró ni wọ́n onídààmú ni wọ́n báwo ni wọ́n sì wá sí jọ́ náà lọ́hùn. tó o bá ṣẹ́kù sáàrin àwọn dìgbòlugi àwọn èèyàn àwọn tó dá sí wípé wọ́n máa ń wá ẹni tí wọ́n dààmú ẹni tí wọ́n kò fìtì náà bá káàkiri níṣẹ́ tiwọn báwo ni wọ́n ṣe ṣe ṣé wọn náà mọ báyé jà ni àbọ̀ mọ sá fún wọn àbọ̀ kóraró kí ló fẹ́ ṣe ní àsìkò náà ànábì ń sọ fún abdullahi ọmọ amúrù bẹ́ẹ̀. hadith four eighty one ani abi musa radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam qal inna limu'min lilimu'min kalibuniyan yẹ̀ṣúdù bàdúhù bàdọ̀ wẹ̀ṣàbàkà sọ̀bíà. Hadis 481 eighty one nínú tírà Sọ̀híùlì Bùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. A ní àbí Musa látọ̀dọ̀ bàbá Musa àlè àṣìhàrí kí Allah yọ́nú sí i ani nàbí yìí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kọ́ọ̀là ó sọ pé ìnàlì múmìnà lèlè múmìnì kálíbùnìyàn onígbàgbọ́ òdodo kan sí onígbàgbọ́ òdodo kejì wọ́n dà gẹ́gẹ́ bí building ilé wọ́n dà gẹ́gẹ́ bí ilé mùmìnì kan sí mùmìnì kejì wọ́n dà gẹ́gẹ́ bí kíni ilé yẹ̀ṣúdù bá dùn bá dọ́ ilé tó dá sí pé ògiri kan yóò di ògiri kejì mú bíríkì kan yóò di bíríkì kejì mú wàṣà àsọ̀bí hàn o ànábì wàá sọ wẹ́ẹ̀ báyìí ó ní bí kẹ́ wà rèé bí ilé lẹ rí mùmìnì sí mùmìnì wọ́n dà gẹ́gẹ́ bí ilé ilé tó dá sí pé ògiri kan ó di ògiri kejì mú bíríkì kan ó di bíríkì mú tó wá di pé wọ́n wá so wọ́n pọ̀ wọ́n wà papọ̀ àpèjúwe tí ànábì ṣe fún wa nìyẹn gẹ́gẹ́ bí ipò tá a wà síra wa a gbọ́dọ̀ sọ́ra wa di ọ̀tá ara wa o. Hadith 482.